kábíyèsí o ọba wa ògúnwùsì ọ̀jájá the second olórí aládé o kábíyèsí onírìṣà ọní àdìmúlà pé tinubu ló kàn ìyẹn náà náìsì ìyẹn náà dáa opinion ti yín nìyẹn àwa náà ní opinion tiwa ẹ kàn lè expect kí ìyá máa jẹ ọmọ yorùbá kẹmọ wá tì wá gọgọgọgọgọ a ní bú ọba wọn ti ní ká má bú ọba a ní bú yín àmọ́ opinion tiyín nìyẹn ṣùgbọ́n ìlú lẹ wà nígbà tí ṣáṣá jóná tí gàngàn jóná ọjà Mushin jóná tẹ́jú oṣó jóná ìlú lẹ wà ẹni tẹ́ ẹ pè láṣíwájú èló ló fún wọn níbẹ̀ kábíyèsí ò ní rìṣà àní bọ́ọ̀bà a máa fìbà forí adé ẹ lè fún wa nímọ̀ràn ó kù sí wa lọ́wọ́ láti gbà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kábíyèsí ọjà jóná ní Katsina ẹni tẹ́ ẹ pè láṣíwájú ilẹ̀ Yorùbá ó lọ fún wọn ní fifty million ìlú lẹ wà kábíyèsí onírìṣà ìlú lẹ wà ẹ travel kábíyèsí ìlú lẹ wà níbi tí wọ́n ti ń fún àwọn ọmọ Yorùbá ní wọ́n one thousand kan fi dìbò. Unnegotiable. Come wash your hands. Wash your hands. Wash your hands next time. Because, uh, because of Corona. Non-negotiable. Non-negotiable. If you look for president. Wash your hands clean. Atta. Atta. ìlú lè wà tí wọ́n ti ń lọ báàgì àpò ráìsì fifty kg full fifty kg àpò ẹ̀wà fifty kg fún wọn nílẹ̀ haúsá kábíyèsí ìlú lẹ́wà. ọ̀gbẹ́ni Tinubu for president Tinubu for president Tinubu for president wọn bí yéèyàn ó nu ẹni kíni kíni ọ̀túnbàtà kan lẹ́lò kíni wèrè kan lẹ́lò kíni kan kíni kan ó nu o òun náà ti ń ṣe ó ti ń ṣe wà ní nọ́ọ̀tì yẹn o ẹ wò gan sẹ́ẹ̀tìrì Tinubu rè o for president wọn à bí yéèyàn àwọn àwọn obìnrin ẹgbẹ́ gbà o bẹ́ẹ̀ fámìlì àbáyé lẹ fẹ́ lò ó nu Tinubu for president ẹ ti rí i lọ́wọ́ ẹ má ní lọ́wọ́ wá olú bàbá ló jẹ́ fìlà wo bàbá o ẹni rí wọn bí èèyàn ẹ bàbá ti bẹ̀rẹ̀ nu president Tinubu twenty twenty three bí bá bẹ màmú bẹ. ìlú lẹ wá ẹ láṣíwájú ló kàn advice yín náìsì ó kù sáwọn àwọn ọmọ Yorùbá tí ìyà ń jẹ tí wọ́n fi tipẹ́tipẹ́ bá wa sùn láti dìbò fún ẹni tẹ́ ẹ pè ní aṣíwájú wa tó gbẹnu ẹ̀ dákẹ́ tí ò sọ̀rọ̀ kankan lórí ẹ̀. onírìṣà mi lọ́rọ̀ tẹ́ ẹ sọ òdà olórí aládé ní ìta ni yorùbá wuyì tó máa lọ́rọ̀ tẹ́ ẹ sọ òtà ó tà wàhálà ọ̀rọ̀ gidi lẹ sọ àmọ́ kù fún àwa láti sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe jẹ́ bàbá fún wa yẹn tẹ́ ní ẹ̀tọ́ sí opinion yín làwa tá a jẹ́ ọmọ Yorùbá làwa náà ní ẹ̀tọ́ láti sọ fún yín pé a ò ṣẹrú mọ́. kábíyèsí bẹ́ẹ̀ ní opinion yín pé ká tẹ ká lọ sí ká máa lọ gọ̀ṣúgọ̀ṣú kó máa bá wa sùn anyhow kó máa pa wá anyhow ká máa ṣọmọ ọ̀dọ̀ káàkiri anyhow kábíyèsí wàhálà ọ̀rọ̀ lẹ sọ gẹ́gẹ́ bí bàbá alẹ́ Yorùbá ṣùgbọ́n àwa ọmọ náà a ní ẹ̀tọ́ láti sọ fún yín pé ìyà yìí tó gẹ́ a fẹ́ bọ́lẹ̀ nínú ọkọ̀ oko ẹrú aṣíwájú ni Tinubu àbí aṣíwájú ilẹ̀ Yorùbá ni Tinubu ká fọwọ́ ti Tinubu kó wọlé àbí kábíyèsí ìlú lẹwà ìlú lẹwà tó fi mú Sunday Igboho lámùpamọ́ sí Benin Republic tẹ́ńtẹ́ pè ní aṣíwájú ilẹ̀ Yorùbá tí kò sọ nǹkan dìjà kábíyèsí ìlú ilẹ̀ wà tí wọ́n fi mú àwọn boko haram àwọn bandits tí gúnmí aṣíwájú ilẹ̀ fúlàní tó lọ ń gbà wọn kalẹ̀. kábíyèsí onírìṣà èmi ò jẹ́ rọ́bà fín tó ń pa rọ́bà fín lọ́ba máa ń pa kábíyèsí onírìṣà ẹ wá sọ fún wa ní mẹ́ní méjì mẹ́ta mẹ́rin ìdí tá a ṣe gbọ́dọ̀ gba Tinubu láṣíwájú wa. kábíyèsí ẹ fi ibi tí Tinubu ti bọ́ta tó ti sọ pé ìjà yìí tó gẹ́ lórí àwọn èèyàn mi ẹ fi hàn wá. gẹ́gẹ́ bí èmi Yorùbá wuyì o tí n bá máa wá aṣíwájú kankan màá yà mú Sunday Adéyẹmọ Ìgbòho ni ìlú lẹ wà ami àmì òòrè orí adé fi sẹ ṣùgbọ́n ẹni tẹ́ ẹ pè láṣíwájú wa yìí kábíyèsí ẹ travel nígbà tó lọ ṣe birthday ní Kánò ẹ mọye mílíọ̀nù tó gbé kalẹ̀ láti fi tún university ṣe ni kanu kábíyèsí ìlú lè wà táwọn ọmọ lásùn strike tí kọ́sọ̀ ọdún mẹ́rin di ọdún mẹ́jọ mọ́ wọn lọ́wọ́ tí wọn ò sanwó òṣìṣẹ́ kábíyèsí ìlú lè wà ọmọ school seventeen ni mọ́tò pa níjẹrin ní òjòdú bẹ́gà aṣíwájú wa ògbìn wọ́n pa wọ́n ní Katsina aṣíwájú wa kọ́dọ̀ next visit ṣe message sí wọn. kábíyèsí onírìṣà ọ̀jájá ògúnwùsì kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ tí n bá máa mú aṣíwájú màá yà mú Sunday Ìgbòho ni kò kí n ṣe Bọ́lá Ahmed Tinubu. Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ wá o ṣe ọmọ Yorùbá o ti ṣẹ̀ wá ó ṣẹlẹ́dàá wa kí ló dé aṣíwájú aṣíwájú aṣíwájú a máa torí pé ọ̀rọ̀ ayédáyé ọ̀làjú ká máa fi ojú egbò ká máa fi tẹ̀lẹ̀ ayé tí wàá dayé ayé olóṣèlú kí Bọ́lá Ahmed ọmọ Tinubu kó máa fi wá fi ẹ̀mí àwọn ọmọ Yorùbá takaiti Nitori presidency Nitori ipò òṣèlú tó tó ṣe bí òwe o ẹ̀yin àgbàdo sọ pé ọmọdé àgbà náà ò joyè tí ìjọba fi lè máa jẹ wá nílẹ̀ yorùbá lẹ́ńtẹ́ pè láṣíwájú tẹ̀ ìpòsì bóyá ìpòsì ẹ̀léwà lórí bóyá ìpòsì rẹ̀ léwà lórí gẹ́gẹ́ bí aṣíwájú tí ò lè dìde fún wa tá a bá kọwọ́ ẹ̀ níbẹ̀ láṣíwájú elédùnmarè ò ní bínú sí i onírìṣà ẹ mọ̀ pé àǹjọ ọmọ yorùbá o ẹ mọ̀ pé bí ń pa ọmọ yorùbá o ẹ mọ̀ wípé fi pa bá wa sùn o kábíyèsí ìlú lẹ wà tí wọ́n fi pa Jùmọ̀kẹ́ ní Ọjọ́ta tí bàbá Tinubu kò lè mú owó eléyìí Tinubu fẹ́ fún ìyá Jùmọ̀kẹ́ àbí kó wádà kó sọ fún Sanwó-Olú pé ṣe báyìí fún ìyá Jùmọ̀kẹ́ onírìṣà Èkó ni Bọ́lá Ahmed Tinubu wà tí wọ́n fi lọ rẹ́ǹtì lé fún ìyá Jùmọ̀kẹ́ ọlọ́mọdé gbọ́n àgbà gbọ́n òun náà fi dálẹ̀ Ifẹ̀ kábíyèsí wàláì advice tẹ fún wa o da o ó dá opinion yín dá àmọ́ kù sí wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ yín te ń pa tíyà ń jẹ tí wọ́n fi tipátipá bá sùn tí wọ́n ní ká máa sọ ransom tipátipá ó kù sí wa lọ́wọ́ láti sọ pé a máa tẹ̀lé opinion yín or a ò ní tẹ̀lé ìtẹ̀sọ náà nice ẹ̀wà nìyẹn nílẹ̀ haúsá boko haram kó ammunition wọlé lójoojúmọ́ ààrẹ ní sọ̀rọ̀ kan sí Tinubu dèdè pé kó pa wá bó ṣe wù yìí tó bá yìí tó le kó lè dépò kó lè dépò presidency wọ́n fi ẹ̀mí wa bargain wọ́n fi ẹ̀mí wa wọ́n fi bargain ọ̀rọ̀ òṣèlú wọ́n fi ẹ̀mí wa wọ́n fi negotiate ọ̀nà ìṣàkábíyèsí o ìtẹ̀sán náà nice àmọ́ kù sí wa lọ́wọ́ láti gbà to me yorùbá nation ni mo dúró fún òòṣà tó bá lè gbè mí ṣe mí bó ṣe bá mi yorùbá wù tẹ́ ń wò mo campaign fún tinubu dáadáa láì gba sílè kan lọ́wọ́ tinubu nítorí ìfẹ́ tí mo ní sí ìran mi pé ọmọ yorùbá ló kàn tí tinubu fa buhari wa fún wa mo dìde mo campaign mo mi o si lẹ́gbẹ́ olóṣèlú kankan ṣùgbọ́n àdúgbò tí mo gbé wọn ò lè sọ fún yín pé ibi post tó bó sọ́dọ̀ mi kò sẹ́ni tó mú tayọ ìjọba APC I am not I, am not a politician tó mo ṣe léè fún ìran mi mo adìbò fún adìbò fún Buhari nítorí Tinubu Buhari débẹ̀ ó ń pa wá ṣe bọ́ọ̀sẹ̀ sọ pé ẹni tó bá mú ẹran ewúrẹ́ so mọ́lẹ̀ ló máa fún ní pákí ni se ṣebí Tinubu ló gbé Buhari lé wa lọ́wọ́ lórí Tinubu kò rí nǹkan ṣe sí Buhari kábíyèsí ọ̀rọ̀ yín nice.